adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ní ìkápá ọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirò ìkápá ọjọ́ náà kò sí lọ́wọ́ ẹ̀dá kan ó wà lánìkan ló wà ń bẹ̀ẹ́ pẹ̀lú agbára rẹ̀ àti àánú rẹ̀ kọmọdì yóò sọ̀rọ̀ fún aláyé ń bí tọ́bàdéjọ́ alìkèyàmà náà kọlọmọdì á ní sọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run òun náà lànàlúwà Muhammad kọ́bà wọn ará lè rà tàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú nínú ọ̀rọ̀ tẹ́yìn máa ń jòkó gbọ́ tẹ́yìn máa wáyè fún láti gbọ́ òun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àlá ètò sì dájú lójú ọ̀nà tẹ́yẹ máa ń tọ̀ lérí ìsẹ̀mí àti lérí ẹ̀sìn òun náà ni ojú ọ̀nà anábíwá Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù sálẹ̀ àwọn sàhábà sóléyìn ò lè gbọ́ súnnà yìí àbí kí èèyàn lọ lè wò lára àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ anábíwá Muhammad àwọn àwọn pè ní asálàfù kọ́lọ́wọ́n sábà wà kẹ́ gbogbo wọn èyí tí ọlọ́wọ́n bá láà tọ́lọ́wọ́n kórira nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá láà tó kórira lérí ilẹ̀ òun náà ni gbogbo tó bá ní ṣe pẹ̀lú àdádálẹ̀ àdádálẹ̀ yìí òun náà ni tí wọ́n dá sílẹ̀ lẹ́yìn gbàtà nábì lọ́tán nínú àwọn ìran ìran ìròrí àti àwọn ìran ìran ẹ̀sìn èyí tí ò láyà nínú Koran tí ó sì ní àdìsí abẹ́lẹ́ ọ̀kọ́lọ́hún musa ìwọlá àánú ẹ̀ ọlọ́mọṣẹ́wá ní ahlul bid'ah àti bid'ah mukafira àti gẹ́rù mukafira ọlọ́mọdé àbáwọn ṣe kankan bẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe náà ọlọ́mọdé musa bá wọn mọ́mọ́dé ọlọ́mọdé àtọwọ́sọ́nà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ètò wọn ní kágbéyàwó òun náà ní àìbáàkú wà ardùn máṣáyí wà àwọ̀lùkù ìgbédìde àti ibi tọ́lọ̀wọ̀n aláàfẹ́ gbéwà dìde sí si àtàwọn wàhálà ìdààmú tí ó máa ṣẹlẹ̀ níjọ́ náà kullu ma lahu bidaya làbúdá àtẹ̀kúnà lahu nìhàyà lẹ́yìn ọlọ́run nìkan lẹ́yìn ọlọ́run gbogbo tó kù lẹ́yìn ọlọ́run wọ́n ní yóò níbẹ̀rẹ̀ yóò ṣe padà ní parí àdúnìyà sàtẹ́ntẹ̀yì wọ̀yọ̀mí tó lọ́hù kúlà haì wọ̀yẹ́bùnà kúlù ṣe wọ́n ni ọlọ́wọ́ bá wá ó ti ṣe ní ọ̀rọ̀ àyàn fúnra ẹ̀ ilé ayé yìí òun ọ̀pọ̀dà parí gbogbo àwọn tó wà ilé ayé náà ọlọ́run gbẹ̀mí lọ́rùn wọn wọ̀yẹ́bùkọ́ huwa wahdahu la sharika lah yọ́wà ṣẹ́kù Allah nìkan tí ó ṣẹ́ nìkan tí ó tún ṣẹ́kù lẹ́yìn Allah ẹ̀yọ́mọ̀ yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìgbàgbọ́ táàfin jẹ́ mùsùlùmí òun náà ni ká gbà pé ìjọ alìkìyàmà ń bọ̀ wá ìjọ alìkìyàmà yìí òun náà ni wọ́n pè ní yawmul jazaa ọjọ́ tọ́lọ́wọ́n san kálukú lẹ́san tàà ṣe láyé ilé ayé tàwà yìí darul amal ilé tàà ti ń ṣiṣẹ́ ni wal akhira darul jazaa ọ̀run tàà ń lọ láti gbẹ̀san iṣẹ́ tàà bọ́yá ìtọ́dá àbí ìtí ọ̀dá kọ́lọ̀mọ́ta ṣe wálẹ̀ ní rẹ̀ ilé ayé ọlọ́wọ́ bá fìdí ẹ̀ múlẹ̀ náà Al-Qur'an ní pé ayé ọ̀padà parẹ́ òun fọ́ra òun náà lòun sì parẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo àwọn màláíkà gbogbo àwọn àfáà gbogbo àwọn ọ̀rẹ́ Ọlọ́run gbogbo àwọn ọ̀tá Ọlọ́run gbogbo àwọn ẹranko gbogbo àwọn tọ́lọ̀ ń dá pátá ọlọ́run ọba ní bada a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní kullu man 'alayha fan ọlọ́run ọba ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ pátá ni ò ní ṣí mọ́ wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram yóò wá sẹ́kù ọlọ́run ọba láà nìkan ọba tó tóbi ọba tí máa ń ta nílọ rẹ̀. يأمر الله الملك إسرافيل بالنفخ بالصور النفخة الأولى فتهلك جميع الأحياء وذلك لقيام الساعة wọ́n ní ayé yìí wọ́n ní bí ṣe ń lọ yìí bí ṣe ń lọ yìí báyé ṣe ń lọ yẹn wọ́n ní tó bá di àsìkò kan ọlọ́wọ́n bá aláàyọ́ wa pa màláìka ìsàráfíìlù láṣẹ ipe kọfà fèrè fèrè yìí yóò fàn sínú ìwo lẹ́bàá pé wọ́n alamọ́dé ń jẹ́ wo àmọ́ ìwo tí ìsàlábí ló tí ó gbé lọ́wọ́ ọlọ́run nìkan lọ́wọ́ tó ṣe rí eléyìí ni fèrè alákọ̀ọ́kọ́ tí ó fàn tọ́bá ti ní fàn tọ́bá ti fàn báyìí pẹ̀lú àṣẹ ọlọ́run fatahalika jami'ul ahya wadhalika likiyami sa'a gbogbo tí ń mí kò sì ní mímá gbogbo tí ń bẹ̀lẹ̀ ayé pátá tí ó parẹ́ bó ṣe parẹ́ yẹn ọlọ́wọ́ tó mú jáde padà wọn pẹ̀lú agbára rẹ̀ àkúkú sí láyé tẹ́lẹ̀ gbogbo aná àti tẹ́lẹ̀ agbára kan lọ́lọ́run fi mú ọ wá bọ́bá tó wá parẹ́ agbára tó lò yẹn tó kù sọ́wọ́ ẹ̀ agbára yẹn ni wàá fi dá wa padà má sọ pé yóò nira láti dá ọ padà wọ́n má sọ bẹ́ẹ̀ má sọ nígbà tí ò ti nira láti mú ọ wá sáyé hùn ọlọ́wọ́n bá láti wá pa ọ́ ọba tó mú ọ wá sáyé nígbà tó ò sí láyé tẹ́lẹ̀ òun náà ló tún dán padà àdìbáàtú wà ìhìyàwó mọ̀ọ́tà wọ́n ní ìgbédìde yìí ó nínú àkídàtul muslim ẹni bá ní ìgbàgbọ́ sí ọlọ́run ọgbọ̀rọ̀ nígbàgbọ́ sí àlùbáà ìgbédìde ìgbédìde yìí òun náà ní kọ́ lọ́wọ́ bá àlá yóò sọ gbogbo àwa tá ti kú yóò sọ wá dálàyé ya'muru Allahu tabaraka wa ta'ala Israfil wọ́n ní bóòlá ṣe dìde ọlọ́run tó pa Israfilu yóò tó pa aláṣẹ náà Israfilu náà òun náà ti kú o ọba dá padà nígbà wá dá padà tán ọlọ́run tí wọ́n sọ fún pé ọya bó ṣe fá bó ṣe fá lálàkọ́kọ́ yẹ ọya tó fà mí nísìn lè náfọ́kì fi sórí anáfọ́kàtà sáàníyà ó ní ọjẹ́ fèrè ẹlẹ́ẹ̀kejì tó fà sọ́bọ̀ ìfà báyìí wọ̀bí dáàlìkà yàbọ̀ ásùnlọ́wù lèmọ́ta mi kò bóre ọlọ́run bá aláwọ̀ agbé gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ti sin sínú sàárè ọlọ́run ó fi wọn dìde wọ́n máa dìde wọ̀yẹ́dì máa ò jẹ̀mí àjìzá èyí gbogbo àwọn eríkèríkè ara wọn gbogbo àwọn egun wọn ẹran irun eyín àwọn ẹsẹ̀ gbogbo oríkèríkè ara tó ti jálájálajàlá tó ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ó kó gbogbo ẹ̀jọ́ bádàmà tàfàrọ́kọ̀t wọ̀yọ̀ ìdù ilé ìhìm àríwá àhùn ọlọ́run wá dẹ́ ìmẹ́ padà sí ara omi èèyàn ọlọ́wọ́n bá ní kàmà bada'na awwala khalqin nu'idu ọlọ́wọ́n bá ní bá a ṣe bẹ̀rẹ̀ dídẹ̀dá ọmọ èèyàn lákọ̀ọ́kọ́ tọ́mọ èèyàn ò sí tẹ́lẹ̀ táwa mọ wá sáyé ọlọ́wọ́n bá ní bàbá pàánà àtúndà padà wọ́n adẹ́ni alayna ọlọ́wọ́n bá ní iná kúnná fáìlì ọlọ́run bá ní àwọn ọlọ́run ọba àwọn aládà yín padà àwọn aládà yín padà bọ́lọ́run bá fẹ́ sọ̀rọ̀ lérí nǹkan tó táyé sábà fẹ́ gbàgbọ́ ọlọ́run wá lo iná ó ní iná kúnná fáìlì ọlọ́run láwọ ọlọ́run á dà padà. وقد رد الله على الكفار kéèyàn ọmọ gbà pé á dìde kéèyàn ọmọ gbà pé ijó ẹ̀san wà kéèyàn ọmọ gbà pé ijó àdìkè àmọ́ wà nínú àwọn ìròrí àwọn kèfèrí ni ẹni tó bá ti jẹ́ kèfèrí ni máa ń sọ pé ọlọ́run ò ní dá wa padà mọ́ bàbá ti kú ní ayé ó ti tán nánu. za'ama alladhina kafaru an lan yub'athu ọlọ́run bá ní àwọn kèfèrí wọ́n ń rò wọ́n ń rò ọlọ́run ni wọ́n ń rò nínú èrò wọn ìgbà àlè gbá wọn dìde mọ́ kúl eré ànábì sọ fún wọn pé bàlá wọ̀rọ̀bì kò rí bẹ́ẹ̀ o wọ̀rọ̀bì mo fi ọlọ́run ọba mi búra ọlọ́run ní ká ànábì ò búra wọ̀rọ̀bì mo fọ ọlọ́run búra dàtúbọ̀ àtún ọlọ́run padà gbé yín dìde túnmọ̀ látún na bá òun nàbí máa àmìlítùm ọlọ́run ọba ó fún kálukú nílò iṣẹ́ tó ṣe wàdá líka alàlá yẹsìr yẹsìrùn alàlá ká gbé yín dìde ká dá yín padà lẹ́gbàtà ti parí yẹn ọ̀rọ̀rùn gan fọ́lọ̀ ọlọ́run lọ́rọ̀rùn gan aridul mahshari ibi tí ọlọ́run ó kó wa jọ sí ni wọ́n ń pè ní aridul mahshari ilẹ̀ náà ni àmọ́ yàtọ̀ sílẹ̀ yìí tá ń lò al-mahshari òun náà ni ààyè tí wọ́n máa ń kó àwọn èèyàn sí ni wọ́n pè ní al-mahshari wal-mawqifu alladhi taqifu fihi al-khala'iqu jami'an amama wọ́n ní gbogbo ń ń dá pátá ni a pàdé níbẹ̀ gbogbo apáta àwa wà níwájú ọlọ́wọ́n bá wa anábì sallallahu alayhi wa sallam anábì ni yusharu an-nasu yawm al-qiyamah ala ard bayda afra ka qulsati an-nakhi laysa fiha alamun li ahadi anábì ni ẹ̀yin ọmọ èèyàn ẹlẹ́ ìgbàgbọ́ ife ọlọ́wọ́n bá kó yín jọ lérí ilẹ̀ kan tó funfun yọ́ndà sí ìgbà tó máa kó fàdákà kalẹ̀ yóò wá fún fúnfún ẹ̀ eh, tó jẹ́ pé ilẹ̀ yìí ẹnìkan ò tí lórí ẹnìkan ò tí ẹnìkan ò tí lórí kò sí àmì pé ẹsẹ̀ ẹnìkan ti tẹ̀lẹ̀ rí yóò wá funfun ní the cake bí ká ní bí èlùbọ́ èlùbọ́ bó ṣe wáìtì yẹn jama bẹ́ẹ̀ náà ni eré ilẹ̀ náà ṣe funfun ibi tọ́lọ́wọ́n bá aláàfin dáwà padà sí ọlọ́wọ́n bá ní wàhásàrì náà hàn ọlọ́run bá ní àwọ̀ ọlọ́run àtúnkó wọn jọ padà fàlàmùnà bá adérí mẹ́rin àhàdà ọlọ́run bá ní ẹnìkan ò ní pẹ̀bí ànífẹ́ nìkan lẹ̀ láì buwọ́ sí ààyè yẹn ọlọ́run bá ní ẹnìkan nù wa nínú gbogbo tọ́lọ̀ndá kò ní áfíṣẹ́ǹtì mẹ́ wà orí dúró aláàárọ̀ bí kà sọ́fà ọlọ́run bá ní àákó gbogbo ẹ̀dá wa wọ́n wá tò níwájú ọlọ́run ọba wọn lákọ̀dí tòmúnà kàmá kọlákọ́nà kùmù àwọ̀lá mara ọlọ́run ọba àlá tí ọmọ wa ń sọ fáwọn ẹ̀dá pé lákọ̀dí tòmúnà ẹ ti dé wá bá wa o ẹ̀yọ́ mi èèyàn èèyàn lè jànú gbogbo ẹ̀yẹn ẹ̀dá mi ẹgbẹ́ bá ṣe dá yín lákọ̀ọ́kọ́ sílé ayé iná rẹ̀ o atúndá yín fọ̀dà síbí bal za'amtum bal za'amtum an lan naj'ala lakum maw'ida ọlọ́wọ́n bá ní bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín rò yí pé àdéhùn tá a ti fún yín pé a kò ìjọ lénìí ẹ̀ ń rò pé kò ní rí bẹ́ẹ̀ àmọ́ ṣe rí pé bẹ́ẹ̀ lórí báyìí ọlọ́mọ fìlà sínú àwọn tí ó máa dáhùn tìjú àlìkìyàmù kọ̀lá rasulullahi sallallahu alaihi wasallam anábi yóò yẹ wa nínú hadithi wọn anábi ni yuhsharu an-nasu yawm al-qiyama anábi ni wọ́n òfáàtà oníṣíbàtà lẹ́sẹ̀ nìkankan òṣíbàtà nù sàárè ìjàmà nígbà gbé wá dìde òfáàtà anábì ni wọ́n gbé gbogbo ẹ̀dá dìde láì ní wọ bàtà òráàtà òráàtà àgbé wọn dìde tí ò ní sí kankan níbi wọn górìlà górìlà àgbé wọn dìde lẹ́ni tí wọ́n ní dábẹ́ fún adọ̀dọ́ tí wọ́n adọ̀dọ́ adọ̀dọ́ tí wọ́n gé tí wọ́n jùnù nígbà tí wọ́n gé adọ̀dọ́ nǹkan ọmọkùnrin ọmọ èèyàn ọlọ́wọ́ da adọ̀dọ́ yẹn padà sọ́ọ̀mọ̀ tó wọ́n gan fúnra rẹ̀ sọ̀rọ̀ kọ́bí lọ́wọ́ mọ́ gúrlà ayé gẹ́rà máàtùmí ọlọ́wọ́ a ṣe wálé ayé tí wọ́n dábẹ́ fún wa ọlọ́wọ́ bá níbẹ̀ náà láti dìde sí tí à ń sọ yìí tó jẹ́ pé ọlọ́run bá aláwọ̀ dá wa padà sí bí wọ́n ṣe bí wa gbàrà tí wọ́n dábẹ́ fún wa górìlà adọ̀dọ̀ wà lábẹ́ kálukú ọlọ́run tó tún dá àdọ̀dọ́ padà sọ́mọ̀ pé wọn ò sin ọ́ nígbà tán fẹ́ sin wọn ò sin àdọ̀dọ́ mọ́ nígbà wọn fẹ́ sin ọ́ wọ́n tó ń fi ẹtì jù nù ọlọ́run dá padà ọlọ́run mú wa padà àdọ̀dọ́ kálukú sì ní ṣe ni kò ní tí kálukú ò ní jọra wọn títí ẹ̀ náà ọlọ́wọ́n mú tẹnì kejì náà wá. kúlìtù ya Rasulullah ìyàwó Aisha tó gba àdìsí yìí wá wọ́n làwọn wá sọ fún òjíṣẹ́ ọlọ́run pé ìwọ òjíṣẹ́ ọlọ́run àrìjáàlù wọn ni sáwù jẹmí á àwọn ọkùnrin àtàwọn obìnrin wọ́n dìde ní òhò wọ́n dìde òhò yẹ́sùrù ba'duhum ila ba'd tí wọn ò ní máa wóra wọn wọn ò ní máa wo abẹ́ ara wọn tí wọn ò ní máa wo òhó ara wọn àdẹ́bí ni yá Aisha yá Aisha yá Aisha al'amuru ashad ayyahun aisha zalik Aisha gina sọ yìí àdáwò tó bá kálukú gbà wọn ó burú ju kéèyàn máa wo òhó lọ èyàn gbà pé pé wọ́n máa wo òòrùn òyàn àdáwò tó ti bákàlùkù ní àdúgbòlè máa ṣáré kò sẹ́ni kádẹ́rù ní bà níjọ́ náà kálukú wọ́n máa wá nafsi nafsi kálukú wọ́n máa wá pé bóò ní ìṣèyànjú ara mi lénìí pẹ̀lú ń tá a ṣe lé ayé ká tó kú ò èwo lọ́lọ́run gbà èwo lọ́lọ́run ọ̀gbà èwo lọ́lọ́run ṣàforíjì èwo lọ́lọ́run òforíjì èwo lọ́lọ́run ó béèrè èwo lamọ̀ tí ò ní béèrè gbogbo wa láwà nínú haul nínú wàhálà anabi Aisha abẹ́ wọ́n wo abẹ́ wọ́n wo òhò àwọn èèyàn gbà pé pé òhò làwọn wà bẹ́ẹ̀kùn tí wọ́n máa wá wo òhò ẹlòmíì ẹ̀yọ́mọ̀yá àpèjúwe eléyìí náà bẹ́ẹ̀lẹ̀ ayé ẹwọ́ ti tsunami jama ọlọ́mọdé àmàlú ẹ̀ bọ́bá dé péyẹ̀ bá wà léwẹ̀ péyẹ̀ bá wà léwẹ̀ èyí ó sì jáde láìwọ fáìlì títí iná bá tẹ́ tẹ́yìn bá kú lérí ibùsùn báyìí èyàn gbàgbé bọ́ wọn wọ́n ṣòkòtò tó fi bọ́ sí ṣúìtì kejì nígbà tó dé pé àwọn wàhálà ayé gan yín máa mú yẹn gbàgbé aṣọ kátó wá pé wàhálà jọ àlè kìá wọn tẹ́yìn oríjà àdínámọ̀ lọ́kàn báyìí. ọlọ́wọ́n bá ní yẹ́wọ́n bá tún bá dálò láàrídò gáyẹ̀rà láàrídò wà sàmáwà ọlọ́wọ́n bá ní ìjọ yẹn ìjọ yẹn ìjọ kan náà ni ọlọ́wọ́n bá ní ìjọ yẹn ilẹ̀ tẹ́wà lérí ẹ̀ ààyè ilẹ̀ ilé ìpadà kò ní rí báyìí má wọ́n sàmà wà sánmà tẹ́ wò lókè kò ní jẹ́rù eléyìí ààyè sánmà náà padà wà gbogbo ní tẹ́nìkan ò ní pẹ̀lú ẹnìkan ò ní mìs nínú gbogbo àwọn ẹ̀dá tọ́lọ̀dá wa barazu lillahi al-wahidil qahhar ọlọ́ni ọmọ jẹ́ adájọ́ jọ́nà gbogbo àwọn anábí ọlọ́run kádùkọ́ tẹ̀rí bá bọ́lọ̀ gbogbo àwọn màláíkà wọ́n tẹ̀rí bá bọ́lọ̀ gbogbo àwọn wòlíì wọ́n tẹ̀rí bá bọ́lọ̀ limanil mulku al-yawm gbogbo àwọn ọba aládé ọlọ́run gbàdé lérí wọn gbogbo àwọn ṣéwù ṣéwù ṣéwù kálukọ́ bá gbogbo fọ́lọ́ gbogbo àwọn àǹkà àwọn àjẹ́ àwọn ológun àwọn alásàsí àwọn aláburú ayé kálukọ́ bá gbogbo fọ́lọ́ àwọn wòlíì ọlọ́nà àwọn náà bá gbogbo fọ́lọ́ tí kálukọ́ mọ̀lẹ́ ti pé kí ni ó ṣẹlẹ̀ lé ìjọ lè ṣẹlẹ̀ kò sẹ́ni tọ́mọ̀ lẹ́yìn ọlọ́ kò sẹ́nìkan tó lè sọ pé bọ́lọ̀ wọn ti já ṣe rèé ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní kul innal awwalina wal akhirin ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ti lọ síwájú yín nínú àwọn ẹ̀dá tá a ti dá látẹ̀rí àdábì Adam àtàwọn tó síwájú ẹ̀ nínú àwọn àdìjànú wal akhirin àti àwọn tí wọ́n bẹ láyé àtàwọn tí wọ́n padà gbẹ̀yìn ẹnìkọ̀ọ̀kan wa táyé òfin parẹ́ lamajmu'una ila miqati yawmin ma'lum ọlọ́ni gbogbo wọn pátá lèmi ọlọ́run ó kòjọ sí ààyè yìí adébẹ̀lì mahshar ààyè tá a ti mọ ọlọ́run bá ní èkó gbogbo yìí síbẹ̀ ṣe mọ̀ pé bẹ́yẹn bá dáràn tí wọ́n ní kéèyàn wá kọ́ọ̀tù èyí ni máa bíà bẹ́yẹn bá dáràn tí wọ́n ní kéèyàn wá lé ẹjọ́ èyí ni sá lọ bẹ́yẹn bá dáràn tí wọ́n ní kéèyàn máa bọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n fi yà jẹ̀yàn èyí lè sá lọ wọ́n ní jọ́ àlìkìyàmà ọlọ́wọ́n bá dé lámàjì mọ̀ọ́nà ìlàmì kọ́ọ̀tì yóò mi màálù ẹnìkan ò ní sámú wọn lọ lọ́wọ́ kò sẹ́nìkan tí ó sàjọ́ náà ibo ló fẹ́ sá lọ kò síbi tó sá lọ nínú àwọn átàrù kàtàkà ọlọ́wọ́n tó wá ní káwọn màláyíkà kí wọ́n dúró lẹ́yìn àgbo sẹ̀mọ̀ níbi tó bẹ̀rẹ̀ parí sí àwọn màláyíkà ó dúró lẹ́yìn àgbo kò síbi tó fẹ́ fìlíyàwó tó dínà shams min ar-ru'us ìjọ tá a wí yìí ìjọ ńlá ni wọ́n ní oòrùn oòrùn bó ṣe jìnà sí wa tó yìí ọlọ́lọ́mọye millions of men tọ́wà láàrin oòrùn àtàwa ọlọ́lọ́wọ́n ni kí oòrùn kó súnmọ́ oòrùn yóò sún wálẹ̀ adábìnrin tó dínà shams yawma al-qiyamah adábìnrin jọ́ al á sún oòrùn mọ́ yín min al-khalq ó súnmọ́ agbárí àwọn ẹ̀dá ọlọ́run àtà àtẹ̀kùnà mínú kàbìkìdárì mail ní tí ó kù láàrin ọ̀rọ̀ àti àti ọpọlọ àtagbárí wa kò ní ju dédé mail kan lọ wọ́n ní bí máìlì tí wà ń sinà ní kápẹ́ fàyàkúnnù náàsù àmàlì arab wọ́n máa bẹ lábẹ́ òrùn pa bá ṣe máa ń bí tó òrùn wà bí fẹ́ sun mọ́ wọ́n ní oògùn ọ̀wà bú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ pé oògùn yìí tó bá bò wá tán yóò máa wá kán sílẹ̀ tó bá wá kán sílẹ̀ yóò wá dòdò táàrí pé omi ní wà yìí ní fàmínà wọn máa ìlà kàbẹ́yì wọ́n náà wọ́n yẹ gbóná bá ọmọ náà ò ọmọ náà ò tí ìwọ wọ́n ní ogún ẹlòmíì yóò mú wọn dé kókó ẹsẹ̀ ibi a máa ń sàlùwà ládéhùn sábà ń fọsẹ̀ wọ́n mí ní ọmọ yẹn ilẹ̀ àrùkọ̀bọ̀tẹ́yìn wọ́n láwọn míì ogún tí wọn ibi ó gbóná dé yóò mú àwọn dé erúkún wọ́n mí ní ọmọ yẹn ilẹ̀ ẹ̀kọ́wá ayé wọ́n ní ara dédé ìdodo rẹ̀ ní òde wọ́n mí ní ọmọ wùlà ní yìí yóò mú ẹlòmíì dé ẹnu rẹ̀ yóò mọ̀ ṣẹ́ sí lẹ́nu báyìí wọ́n aṣáára nàbí ìbíyẹ́dì ìlà fi yìí wọ́n nígbà tí anábì ń sọ̀rọ̀ nípa ogun yìí anábì ní ogun ẹlòmíì yóò mú ẹlòmíì dé ẹnu rẹ̀ anábì tí wọ́n fi àpèjúwe pé ẹnu báyìí ní sọ ìdíbọn ní gbogbo ara rẹ̀ pátá yóò wà nínú ogun gbóná omi gbóná ọlọmọsẹ sọ kankan níbi àbúrò bẹ́ẹ̀ kúndùnmọ̀ ṣẹ́gun ló bí hálì yìí má àlìfẹ́ràn níjọba awúyí wọ́n ní kálukú ó bí sì lérí bóòlù tèmi ò rí kò sẹ́nìkan tí ó ràn tẹnìkan kan mọ́ bàbá ọmọ adára ti ẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ pátá tó bí sílé ayé ní òfojú kan níjọba awúyí àmọ́ kò ní fi ọmọ kankan pé dákun jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́ àbí wàá ràn mí lọ́wọ́ gbogbo ẹni bá níyàwó gbogbo ìyàwó tá a bá fẹ́ láfojú kan gbogbo ọkọ tá a ní ìláfojú kan gbogbo àwọn ọ̀rẹ́ ìláfojú kan gbogbo àwọn àwọn olólùfẹ́ wa tá a fẹ́ràn lé ayé àbójú kan wọn ní adébíyàn marshal gbogbo àwọn ẹbí rẹ̀ lórí tọ́lùpàṣẹ ṣàánúwà gbogbo àwọn bàbá rẹ̀ àtàbàbà bàbá rẹ̀ lórí àwọn ìyàwó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́lẹ̀rin àbí méjì náà ni àbẹ́yọ̀ kan náà ni ẹ̀fọ́jú kan náà báyìí gbogbo àwọn ọmọ rẹ̀ tó bí àtàwọn ọmọ rẹ̀ gbogbo ọlọ́ọ̀dì ládébẹ̀ máa àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ gbogbo wọn lójú rẹ̀ ó kàn wọ́n báyìí ojú tí wọ́n náà kàn wọ́n ọlọ́run bá ní yẹ́wò mà yẹ fẹ́ rọlẹ̀ má rọwọ́ mìíràn àkè àwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ bí yín papọ̀ àbáwọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn gbogbo wọn lọ́fojú kan ọlọ́run bá ní jọta wáwì yẹ́wò mà yẹ fẹ́ rọlẹ̀ má rọwọ́ mìíràn àkè àǹtí mi mi kò ní dá wá omi yìí ọmọ èèyàn ó rí ìyá tóbi báyìí bó ṣe láàánú ìyá ètò yóò ṣe máa bá ẹ lọ wá abí yìí èyí wọ́n fojú kan máa báyìí bẹ́ẹ̀ ṣe ní àánú bàbá yàn tó nítorí pé bọ́rọ̀ yẹn ó ti já sí jọ́ náà ó dẹ̀rù bàyàn dẹ́kun kéèyàn ó dúró máa bá bàbá rojọ́ àbí máa bá yà àyàn rojọ́ bó ṣe báyìí bó fẹ́ wọ́sọ ìbátí àbí ìyàwó rẹ̀ àbọ́rẹ̀ rẹ̀ lóbìnrin bó ṣe fẹ́rẹ̀ rẹ̀ tó ò ní bí ó ti wọ̀bẹ̀ ní i ọmọ rẹ̀ àtàwọn ọmọ ọmọ rẹ̀ kò ní sàánú ẹnìkankan lójú rẹ̀ jọ́nà látara wàhálà tó ń ṣe kíní tó rí likulli mri'in minhum yawma idhin sha'nun yughnihi ọlọ́wọ́n bá ní tó dé bá kálukú ń jọ yẹn ó ti jẹ́ kálukú ó gbàgbé ìfẹ́ tí ń bẹ láàrin wa àtàwọn tá àjọ ń ṣe láyé láàfin sọ fún ọ pé mọ́dì náà yọ lọ́wọ́ làbí sọ fún ọ yí pé mọ́ mú kankan papọ̀ mọ́ lọ́wọ́ o làbí sọ fún ọ yí pé máa kírun máa sin lọ́wọ́ o torí ẹnìkan kan ò ní gbọ́ ọ lẹ̀ níjọ́ tá a wí yìí lẹ́yìn ọlọ́ nìkan táàrin wa àtọ́lọ́n bá ti wá dàrú kó tó kù láyé àárín yọ́ dàrú bàbá jáde láyé àárín yọ́ dàrú jọ wọ̀mìnà wà líhi alìkìyàmù mìkìdárù wọ́n nínú àwọn ìdààmú tí ó bá àwọn ọmọ èèyàn jọ́nà òun náà ni pé àwọn kèfèrí ó dúó wọ́n dúó àwọn kèfèrí lérí ìdúó ni wọ́n wà wọ́n wà fífí 50 years lérí ìdúó ọdún ọdún ọdún kẹta ọdún ọdún ọdún kẹfà ọdún ọdún kẹjọ ọdún kẹsàn ọdún kẹwàá ọdún mẹ́wàá míì mẹ́wàá míì mẹ́wàá míì la ilaha illallah 50,000 years láti ẹ̀sọ pé ọdún tí wà ní náà lọ́lọ́run ká àbí gbogbo tó ti dáyé kábíwọ̀ tó wà ní 50 years of age now wọ́n tó dégbé 50 years lọ wáńsì ó jẹ́ wọ́n ti bí ọ kẹ́nìkan wá ní kó dúró láti jọ yẹn dárọ̀ yìí yìí tó lè mú èèyàn bọ́ níjọ́ náà òun náà ní kéèyàn ọjọ́ rẹ̀ ọlọ́ Allahu Akbar Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá Allah ìwọ́n jẹ́ yíwa nínú al-Qur'an ọlọ́wọ́ bá ní sa'ala sa'ilun bi azabin waqi' ọ̀kan nínú àwọn kèfèrí ó sì láyà láyà láyà ó sì lọ lè bá nàbí ọwọ́ ń béèrè ẹ̀mọ́ tí ń béèrè bí àdáàbẹ̀ wọ akẹ́ ẹ̀ ó ní ìyàtọ̀ ọlọ́lọ́wọ́ bá ń fi jẹ wá gan mo fẹ́ kọ́ jẹ nílùú mo fẹ́ kọ́ sọ fọ́lọ́ kọ́ jẹ níyà ọlọ́run sí wọ́n àwọn èèyàn láyà jẹ́ náà ọlọ́run bá ní kọ́mọ́ kànjú kọ́mọ́ kànjú lèlè náà lẹ́yìn sálẹ̀ òdáfẹ́ mínà lọ́hìn lẹ́lẹ̀ máa gbogbo kẹfẹ́ rí kò sẹ́ni kankan tí ó bẹ òun ọlọ́run tó wọ́n gbà tó wọ́n fi ní jẹ wáyà kọ́mọ kájú lèlè káfìrí na lẹ́yìn aláwò dáàfẹ́ ayé lèlè adáàbẹ̀ kò sí ẹni kankan tí ó gbà wọ́n lẹ̀ lọ́wọ́ òun ọlọ́run níjọ́ àlìkìyàmà mínà láàyè nílùú àárẹ̀ kò sẹ́ni tó gbà wọ́n lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo iṣẹ́ rí àtàwọn ẹ̀mí máa padà sí alìmọ̀ àárẹ̀ sọ ibn ulum ọba tó ga ju gbogbo ẹ̀dá rẹ̀ lọ tí wọ́n má kánjú sáàdù lil malaikatu wa ruhu ilayhi fi yawmin kana miqdaruhu khamsina alfa sana ọlọ́run bá ní àwọn màláíkà àti jìbìrín gbogbo jọ́nà òun náà ni òǹdíwọ̀n fifty years àádọ́ta kọ́ yẹn jama àádọ́ta ọdún òun náà ni àsìkò tọ́lọ́hún fi gbé wa dìde kó tó di pé ọlọ́run wà á dájọ́ tán pátápátá ṣe wá rí àwọn tó bá jẹ́ ọmọ àlìjẹ́nà àwọn àlùfáà ní àwọn tí wọn anábì sàlàyé anábì ní hálùlímọ́mí ni kàmàbẹ́ ìdàzóòrì wal asri aw kama qala sallallahu alaihi wasallam àwọn mùmí ní òdodo àsìkò tí wọ́n fi yanjú ọ̀rọ̀ ti wọn kò ju àsìkò tí mẹ́ láàrin ìrun lórí ṣe àṣírí lọ Allahumma ij'alna minhum Allahumma ij'alna minhum Allahumma ij'alna minhum Allahumma sàfihàn sínú wọn àmọ́ wọn kèfèrí wọ́n lò 50 years tọ́lọ́mọ fi ní fadhalika yawma idhin yawmun asir ọlọ́mọ bá ní ìjọ yẹn ìjọ àlìkìyàmọ̀ yẹn ọjọ́ yẹn burú jáyé o ó burú gan o lílíká fèrí fáwọn kèfèrí rẹ́yìnrú yẹ sí ìrì ọjọ́ wọn ọlọ́run fún wọn ọlọ́run bá ní ọjọ́ yẹn ọlọ́run fáwọn kèfèrí àwọn onẹ́pẹ̀lẹ̀ àwọn kèfèrí kullu man ya'budu ghayra Allah gbogbo ẹni tí bá ń bọ ntọ́lọ̀dá àbẹni tí ń sin tọ́lọ̀dá aw yasta'inu bi ghayri Allah abẹ́ni tí ké gbàmígbàmí lọ́sọ́dọ̀ ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ọ̀wòye tó máa lè gẹ́yìrì ńlá abẹ́ni tí ń pẹran fún nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọ̀wòye tó ọ̀wọ̀ gẹ́yìrì ńlá abẹ́ni tí ń pè nǹkan mí tó yàtọ̀ sí ọlọ́run ọba wa ọ̀wọ̀ tábàmà tánà ká hàdà dì abẹ́ni tó fẹsẹ̀ síláàmù lẹ̀ tọ́lọ́wọ̀ ṣe ọlọ́run níjọ́ àlè kìyàmù ní rọrùn fún wọn ọlọ́run àbíọ́ àbíọ́ ó sẹ̀ sànù àwọn àwa àtàwọn fámìlì wa àtàwọn ọmọ àtàrọmọdọ́mọ wa ọlọ́mọdé aṣẹ́sìn mi lẹ́yìn islam ló ṣe jẹ́ pé bá ṣe wà lé ayé yìí lílọ bíbọ̀ wa ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa nínú ọjọ́ tàǹsọ̀ yìí tẹ́yìn bá gba ijọ́ yìí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́ẹ̀rẹ́ ènìyàn máa ṣe lérí ilẹ̀ ọlọ́run sí anábì ni man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu anábì ní gbogbo èèyàn yọ́ máa kọ́ àlejò dé tó bá ẹwu ntọ́lọ̀ ńlọ́mọ àlejò gbígbà àlejò gbígbà rọrùn jẹ̀mà àlejò ẹlòmílẹ̀ yẹn náà fílà wákàtí mẹ́jọ ọ̀rọ̀ ọlọ́run àmọ́ àlejò gbígbà ó nira fún mọ̀nkánà yóò mínú bíláà wọlé yóò mọ̀lẹ́ padà yóò ti ni tí ọgbà kò ní máa fara ní kò ní máa dà á láàmú fún wọn tá ànábì lọ́mọ ọjọ́ yìí adépe nínú àwọn nǹkan tí ó gbà yàn án lẹ̀ níjọ́ náà iná ní kéèyàn máa ṣàlejò ara ẹ̀ ní kéèyàn máa ṣe dáadáa sí níbọ̀ màkàdà yóò mìíràn láwọn yóò mìíràn áàrù pàdé kòrò káyìra àwòrán yóò súnmọ̀ adébìnrin tó bá nígbàgbọ́ nínú ọlọ́run tó sì nígbàgbọ́ níjọ ipa ajọ́ àlèkè àmọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ rẹ̀ ni ọmọ ṣe kí ni ni ọmọ sọ tó bá ní pé wọ́n lọ́rọ̀ rẹ̀ mọ́ yóò sì dákẹ́ ẹnu rẹ̀ ẹwọ́n tá à ń fẹnu wá sọ lẹ́nu ya shabab sunna ya shabab al-muslimin ẹwọ́n tá à ń fẹnu wá sọ ẹwọ́n tá à ń post lórí mídíà ẹwọ́n tá à ń dàrú ẹwọ́n tá à ń dálẹ̀ ah oṣù láti kó nìdí wájú ọlọ́ ọ̀fẹ́ dá wàhálà alẹ́ sọ́jẹ́ pé wọn ò ní rán sálẹ́gbọ̀n bá jáde láyé ọba wa gba aládàá rẹ̀ nù sáré pé wọ́n lọ dálẹ̀ látara fóònù tó ń ṣe kíni tó lò mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí wọn ò àwọn míì kéwú wọn gbọ́yé àwọn míì gbọ́yé nígbà wọn gbọ́yé tán wọn lò ó. wọ́lá ẹ̀ṣẹ̀báà nítọ́ bá fẹ́ ṣe ilé ayé tó fẹ́ lọ lè bá lálẹ́ kìyàmà tètè múra sí ọjọ́ lọ ọjọ́ lọ ọjọ́ lọ. ṣàfáàtún nàbí Muhammad sallallahu alaihi wasallam وبعدما اشتد الموقف عليهم يذهبون إلى أنبياء الله wọ́n tó bá di pé wàhálà yìí wá dójú ẹ̀ gbogbo àwọn tá a wà ní arizul mahshar a wà wò pé ẹ jẹ́ ká lè bá wọn tó súnmọ́ ọlọ́ a wà lọ lè bá wọn nábì ọlọ́ òjísàlá muhammad sallallahu alaihi wasallam anábì gbé wá nínú ọ̀rọ̀ rẹ̀ tọ́tọ́ táwọn afọ àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n ni fayatuna adama àwọn èèyàn wà lọ́lẹ̀ bá adam kí ni wọ́n lọ́lẹ̀ bá fún pé adam wọ́n làkọ́kọ́ àwọn ànábì tọ́lọ̀ ń dá báwa bẹ lọ́hùn kọ́lọ̀hùn ṣe wà dájọ́ lè fọ́sílẹ̀ lè kọ̀dọ̀ àdìhì àṣàfáàtùl uzma torí wàhálà yìí ti kọ̀dé bí pé ọmọ anága òun gánsẹ̀ ń sọ pé gánsẹ̀ wà dájọ́ kóhun ṣe mọ́bí tó wọ́n wọ̀ nígbà tí wàhálà yìí pọ̀ wọ́n ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́wọ́n wa ló lè bá nábì Adam wípé wà nábì Adam ìṣfà lana ila rabbik báwa sọ fọ́lọ́hùn báwa sì ṣàfáà jálò ní intermediary báwa bọ́lọ́hùn sọ̀rọ̀ pé kọ́lọ́hùn bá aláàkóṣe ìwà dájọ́ wàhálà yìí pọ̀ fọ̀yàkúrò lastu Adam sọ pé èmi Adam lẹ́wà bá èmi Adam lẹ́wà bá gbogbo yín ẹ̀wà ọdọ́dẹ̀ Adam lẹ́wà èmi ò lè ṣe ń tẹ́ wíwùn ìtẹ́ ní ṣe yẹn ọlọ́wọ́ ọmọ ọgbà mi láàyè kí n ṣe ipò mi ò tó bà lọ́dọ̀ ọlọ́ wàdákin alaykum bí Ibrahim ẹ̀yẹ̀ sí lọ́lẹ̀ bá abúlàmbìyà ẹlẹ̀ bá nàbí Ibrahim fa innahu khalilur rahman torí pé ọ̀rẹ́ ayò ọlọ́ni ọlọ́run tún mọ̀hún ó tún mọ̀hún lọ́rẹ̀ ayò lọ́tọ̀ láàrin wa kí ló tọ́lá mú ànábì Ibrahim láyò nítorí la ilaha illallah nítorí tawhid fayatuna ibrahima fayakulu lastu laha wọ́n ní gbogbo wa áwà dàgìrì ṣéhù ti sọ pé bọ́dọ̀ bá dàrú òun àní bọ́dọ̀ yí bá dàrú jọ alkiyama òun ó gbé jáàmà pé reality tá ń kà yín sí ó jáàmà pé wóró ní ṣe kíni lọ́sọ̀ọ́ anítọ́lọ́ bá bí ìjọ àlìkìyàmà ilé mi ẹ̀yà mẹ́kò kéwú bọ́bá kéè bá ń ka yìí ní sàmúgbò ti sọ bẹ́ tọ̀dá símù lòun gé àtókò àdìjànú anábì Ibrahim alayhi salatu wasalam fàyàkúnù lásù làhá ọdọ èmi Ibrahim lẹ́wà wá gbogbo ayé gbogbo yín ọ̀dọ̀ mi lẹ́wà rí wá kí n sọ fọ́lọ̀kọ́lọ̀ wá dájọ́ kọ́ wá kọ́ àwọn ọmọ àdìjẹ́nà sínú àdìjẹ́nà kọ́ wá kà àwọn ọmọ anábọ́ná ọ̀dọ̀mílẹ̀ wá wá lásìtò làhá èmi ò lẹ́tọ̀ọ́ sí ipò yẹn ọlọ́run ò gbé mi síbẹ̀ ipò kí n sọ fọ́lọ́ adájọ́ ọlọ́run ò gbé mi sípò yẹn alimakọ́ọ̀mù lè mahamudu ní jama wàlákìnà alaykum bí Musa ẹni júwe fún yín ọ̀dẹ́ni tẹ́lọ tọ́lọ́wọ́ bá aláà tí ó dìde dá yín òun bọ̀ wá dájọ́ alékùn bí Musa ọ̀dọ̀ anábì Musa ni ẹ lọ fàyínnáwó kẹlímùlá bó ṣe wáyé òun nìkan ni ọlọ́wọ̀n bá aláàmbá sọ̀rọ̀ báyìí tí ń sì ń gbọ́wọ̀n ọlọ́wọ̀n bá báyìí ní ń gbọ́wọ̀n ọlọ́wọ̀n bá dàrẹ́ẹ̀tì ẹlẹ́ bá o òun tọ́lọ́wọ̀n bá aláàmbá sọ̀rọ̀ tó ohun ọlọ́run ẹni bá òun ni kọba yín sọ fọ́nà fọ́nà wọn adájọ́ fọ̀yàtúnà Musa nígbà bá rọ́gìrì ìdádọ́dọ̀ anábì Musa fọ̀yàkúlù láṣìtò làhà anábì Musa sọ pé èmi Musa èmi Musa dẹwà bá níta ẹni ṣe yẹn kọ̀rọ̀rùn fún mi láti ṣe èmi ò lágbára rẹ̀ ààyè yẹn ọlọ́run gbé mi síbẹ̀ walakin alaykum bi Isa ẹ̀dà gìrìgìrì kẹ́ mọ́ dára nílà mú ẹlẹ́ bá yíso ọmọ Maryam fa innahu ruhullahi wa kalimatu ẹ̀mí ọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni gbólóhùn ọlọ́run ọba ni fayatuna Isa àwà lọ lè bá Isa gbogbo èmi ò sí nípò bẹ́ẹ̀ èmi ò sí nípò bẹ́ẹ̀ wàlákin alaykum bí muhammadin sallallahu alayhi wa sallam anábi Ìsá yóò wá sọ fún wa yí pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní abdul mahshar ẹ má dára yín láàmú ẹ bá muhammad sallallahu alayhi wa sallam fayatuna fa aqulu ana anábì ní wọ́n wà bá mi ṣẹ̀gbọ́n anábì náà ní ń sọ àdísì yìí fún wa anábì ní fàyà túnà wọ́n wà bá mi fàákúlù ánàlà ha èyí wà sọ fún wọn yí pé èmi èmi èmi nìkan ṣoṣo ni ọlọ́run ọba gbé sípò kí n sì pẹ́ kọ́lọ́run wá dájọ́ gbogbo àwọn anábì ọlọ́run náà wọ́n padà sì o àmọ́ ìsìpẹ́ alákọ̀ọ́kọ́ yìí oníwọ̀n pè ní àṣàfà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa fa asta'dinu ala rabbi anábì ní wà gbàṣẹ lọ́dọ̀ ọlọ́ kí n tó sì pẹ̀ man alladhi yashfa'u indahu illa bi idhnihi ọlọ́run ní ẹnìkan ò ní sípẹ̀ sípẹ̀ ni pé ká fẹ́ bẹ lọ́hùn fún yàn yí pé ọlọ́run yọ̀dá rẹ̀ àṣàfáàtòlà ọ̀hún túnmọ̀ yìí ìtumọ̀ ẹni pé káàdẹ́bí ọbẹ̀ lọ́hún kọ́lọ́hún aláwo ṣe ẹ̀dájọ́ kí kálukú ọgbà bíi tí ọba fẹ́ gbà lọ ó ní àkọ́kọ́ adébìnrin wa gbà yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́hún fọ́yọ̀ òdánàlì ọlọ́hún bá aláwọ̀ wa yọ̀ǹda fún mi pé ìrẹ́ àdínábì ìṣìpẹ̀ wọ́n yóò lè hímù ní mahamida ahamaduhu bíhà ọlọ́hún wá ṣe ìlhàmù mi ìlhàmù ọlọ́run ó fi mọ̀ mí àwọn ẹ̀yìn kan máa fi ń kí ọlọ́run yìí máa wá kí ọlọ́run pẹ̀lú ẹ̀ látàhàzúrò nílẹ̀ àn àmọ́ àwọn ẹ̀yìn náà lọ́wọ́lọ́wọ́ báyìí náà ò látàhàzúrò nílẹ̀ àn lọ́wọ́lọ́wọ́ báyìí èmi náà ò ọlọ́run nìkan mi ọlọ́run á fi ẹ̀yìn náà bẹ ọlọ́run ọlọ́mọdé aṣọ orí a fi gbogbo ẹ̀yìn náà abẹ́ lọ́hùn ọlọ́run ti mọ̀ àbí àwọn á fi ẹ̀yìn náà bẹ ọlọ́run ẹni kọ̀ọ̀kan wa gbogbo yìí tí ó lé ní ọ̀rọ̀ wọn lọ́mọ́sàjọ́ rọrùn láyé ń bí tó bá ti jáde kìí àmọ́ kọ́lọ́mọdé á ní sọ̀rọ̀ tó ti jẹ́ pé tọba fẹ́ bẹ ọlọ́run ọba tọba fẹ́ kó lẹ́tàn ọ wà أو استأثرت به فعل من الغيب عندك أو علمت أهدا من خلقك أما يتوقع أو كان أو نبي ولا أو استأثرت به فعل من الغيب عندك àbá àwọn orúkọ tó jẹ́ pé ìwọ nìkan náà lọ́mọ bọ́ jẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ sọ́fẹ́ nìkan ààrẹ lọ́lọ́wọ́ kọ ànábì mo wá bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ yìí mẹ́ṣà nù mí lójú mi mẹ́ṣà ìṣàánú mi mẹ́ṣà ìṣẹ̀kọ́ báyìí fún mi ó jẹ́ pé tọ́wọ́ fẹ́ sàdúrà sí ó ti tó mọ̀ bí kan tó mọ̀ gbà wọlé nù ọlọ́wọ́n bá àwọn èèyàn tó fẹ́ kó ànábì níjọ́ náà mo fi bẹ̀ ọ́ ọlọ́run sì ní wọ́lì láìlá àti máa wùlò sí náà fọ́dẹ̀ ọ̀hùn bí ha ọlọ́run ni mo láwọn okọ̀ tọ́pọ̀ ẹ máa bí bẹ̀ mí ẹ máa bí bẹ̀ mí ẹ máa gbẹ̀gbẹ̀ kí n wọlé àyà yí o ọlọ́run wọlé àyà wa ọlọ́run wọlé bàbá wa ọlọ́run wọlé òsì ló ń ṣe òsì ó ń sòsì tó ti sàdúà ọ̀lẹ́láìlá ti òsì náà fàdíhù bìhà ọlọ́ni mo láwọn orúkọ tó dáa ẹ fàdíhù <laughs> Allahu akbar fàdíhù ẹ pè é bìhà pẹ̀lú àwọn orúkọ náà mẹ́kà sọ pé ọlọ́run fún mi lọ́lá ó ní yá máa ní kẹlùmùlì wọ́n ọba tí ó ní ọlá hábùlì ìmúlìkà mọ́tà fún mi lọ́lá ọ̀fẹ́ onídùú àrísìkì ó ní yá fàtàhù yá razak ọba tí sáré sì kí fún yà tí sínà fún ìftáàlì wà lóṣù fún mi sínà fún mi bẹ̀mí kéèyàn máa forúkọ ọlọ́run ọba bẹ̀ lọ́run ó dáa púpọ̀ àwọn àmì àwọn kan ṣàdúrà ni ọlọ́run mo nídìí kan báyìí mo fẹ́ kan báyìí ọ̀fẹ́ kó tètè gbà àwọn míràn tó wá dárúkọ ọlọ́run ní sọ́tán fẹ́ yálà tí yálà tí yálà tí yálà tí yálà tí yálà tí yálà tí yálà tí yálà tí lẹ́yìn náà ńkọ́ lẹ́yìn náà wá ńkọ́ ọgbàgbé tó fẹ́ béèrè ọlọ́run bá pàtì ọ̀pọ̀tà níbi ni ya hayu ya kọ̀yúmú bẹ̀rẹ̀mọ̀tíká ẹ́sìtẹ̀gì ọ̀sọ̀ tó kílíà ọba aláyè tí ó fara ti kankan gbàmílẹ̀ o nínú wàhálà yóò ahamadu bìtí kalima gbogbo tí ń bá fi bẹ̀ ọlọ́ ìmọ̀ wá kì í ìmọ̀ wá yìn ìmọ̀ wá kì í ìmọ̀ wá yìn àárín owó àtọ́lọ́wọ́ gbọ́dọ̀ dàrú o lẹ́yìn náà ọ gbọ́dọ̀ kú lọ́mọlẹ́yìn ànábì o ìdúró ẹni pé súnà gbọ́dọ̀ kú nínú gbèsè ayé rẹ o ẹni tí wọ́n ní kọ́ tẹ̀lé súnà rẹ̀ ṣó wọ́n tó fẹ́ ṣe gbogbo ẹ̀yin tẹ̀wà ńlẹ̀ Yorùbá ẹ̀lẹ́ di mùsùlùmí áàlù súnà mùsùlùmí náà pè láàlù súnà mùsùlùmí ti ń tẹ̀lé súnà fayakulu ya muhammad anábì ní ọlọ́run wa sọ pé ìwọ muhammad ẹ̀rẹ̀fà ara àtàk ẹ̀rẹ̀fà ra àtàk gbérí rẹ̀ lẹ̀ gbérí lẹ̀ gbérí lẹ̀ gbérí lẹ̀ wọ́kùl yusma alaki wọ́n sá sọ tó bá ti wọ́ agbọ̀n tó ń sọ wọ́n sàlì tó tọ́ béèrè tó bá ti wọ́ lè ní àáfìlẹ̀ lọ́wọ́ wọ́ṣfà tó ṣáfà sípẹ̀ sípẹ̀ fẹ́ni ọba wù ọ́ àgbà sípẹ̀ lẹ́lẹ́ fa àkúlù ya rab ummati ummati àdẹ́bìnrin tí ó jáde lẹ́nu mi ni pé ìwà sọ pé àwọn àjọ mi ní àwọn àjọ mi ní àwọn àjọ mi ní àwọn àjọ mi ní ọlọ́mọsá fàwádà sínú ìjọ ànábì tó tẹ̀lé a ní ummatu da'awa a ní ummatu ijaba ummatu da'awa wọ́n pe àwọn àwọn ní dáhùn ummatul ijaba àwọn èèyàn dáhùn abẹ́lọ́hun nínú àánú rẹ̀ kọ́mọ́sá fàwá sínú àwọn ummatul ijaba ọlá agbára ọlọ́run torí jọta wí yìí ẹni tí ọba mọ́súnà lọ́rùn anẹ́bì náà dìná rẹ̀ àdíhì àṣàfà àtọ̀nà ọdúnmá ṣe rí àṣàfà àyí ìṣìpẹ̀ yìí òun ló tóbi jù lẹ́yìn náà làwọn àṣìpẹ̀ ní ọmọ wa wá kó tó wá kan ìṣìpẹ̀ ọlọ́run ọba aláàfúnra rẹ̀ wọ́n lọ́lọ́wọ́ sọ pé àwọn ànábì ọlọ́run ti ṣìpẹ̀ àwọn màláíkà ti ṣìpẹ̀ àwọn wòlíì ti ṣìpẹ̀ ọwọ́ àpò ìṣìpẹ̀ lèmi ọlọ́run yìí kàn máa gba ìṣìpẹ̀ ẹni tó bá wù mí láì ṣìpẹ̀ nìkan kan ṣìpẹ̀ mo ti gba ṣìpẹ̀ rẹ láì ṣìpẹ̀ mo ti gba ṣìpẹ̀ tiẹ̀ náà láì ṣìpẹ̀ mo ti gba ṣìpẹ̀ láì ṣìpẹ̀ mo ti gba ìṣìpẹ̀ tiẹ̀ náà láì ṣe kíni láì ṣìpẹ̀ nìkan ṣìpẹ̀ àmọ́ ni tí àrùn wọn àtọ́lọ́run bá ti dàrú ànábì ò ní sí ìpẹ́ rẹ̀ ọlọ́run ní síkì ọlọ́run ní gbàgbẹ́ rẹ̀ ṣe rí ààyè tá ànábì wà yẹn gbogbo àwọn ànábì ọlọ́run pátá kò sẹ́ni kankan tó tó tẹ́rí sí lẹ́yìn ànábì wa Muhammad ìyẹ̀lùmọ̀kọ́mùlù mahmud òun náà láńpẹ̀ ní ààyè kan tí ọlọ́run bá aláàgbọ́lá fún alẹ́bí yọ̀rọ̀gbìbù fi yàlà àwọ̀lún yọ̀rọ̀gbìbù fi yàlà àwọ̀lún wal akhiru wọ́n ní láti sọ pé káwọn tó ti ṣáájú náwọn ẹni ọlọ́run àtàwọn tí wọ́n ń bọ̀ kí wọ́n máa sojú kòkòrò ipò yẹn fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá tó fà nábì oníwàmínà lẹ́yìnlì ọlọ́run bá ní bílẹ̀ bá ti sú ó bá ti dòru fàtàhà jáde bí iná filatalak ọyá o ìrẹ́ ànábì dìde kò sí náfìlà asa ayẹ̀bẹ̀ àtàkàrọ̀ buka maqaman mahmuda bọ́ bá sí náfìlà lọ́rùn pẹ̀lú náfìlà tó ṣe yẹn a wà á gbé ọ sípò al-maqamul mahmud ààyè tí tẹ́nìkan kan ò lè débẹ̀ náà àwọn ànábì ọlọ́run ìṣìpẹ́ tí gbogbogbò ọlọ́run aláwọ̀ wa ni ìrànnábì ó ti sọ àbí oníkẹ wá dájọ́ oní wàhálà yìí tó fáwọn ẹ̀dá mi ètò béèrè nì mo ti gbọ́ wọ̀jà arọ búkà wáṣímálàkù sọ́fà ohun sọ́fà la ilaha illallah ọlọ́wọ́n máa láà yóò wá dé wáṣímálàkù gbogbo àwọn màláyíkà sọ́fà ohun sọ́fà wọ́n wá tò lọ sí ẹni dídé tọ́lọ́hun ó sí dídé tẹ́ alìmọ̀jí sífà tẹ̀lékùn bí galáàlìyì bóòlù aláwọ̀ ṣe dé kọ̀yẹ́ nìkankan kọ́ wá ní ọjà àmúrò rọ̀bíkà ọ̀ndọ̀rọ̀ ọ̀rún nìyẹn ọ̀ndà kùránì rún nìyẹn pàwílù tó ń ṣe yẹn ọbẹ̀ níjà ọba àmọ́ dídé etí ẹ̀ èyí tó fi ní ni pé wọ́n wà ọ yàtọ̀ sí dídé ti àwọn ẹ̀dá wàlìmọ́lẹ́kù sọ́fà ọ̀hún sọ́fà àwọn ọmọ ogun ọlọ́run màláíkà wọ́n wà tó lọ wọ́jí ẹ̀yà ọmọ yìí ń bí jahannam ọlọ́run bá wà ní kí jahannam náà yọjú ìyàwó mọ́ yìí yàdàdà ọmọ èèyàn kọ̀ọ̀kan mọ̀ wá rántí wípé àmà rántí automatically ọmọ rántí gbogbo àwọn crimes gbogbo àwọn iṣẹ́ ibú gbogbo àwọn wàhálà tó káwọn èèyàn sí gbogbo àwọn àdáwò tó káwọn èèyàn sí gbogbo iṣẹ́ ibú tó ṣe yẹkúlù ya lẹ́yìn tání ọlọ́mọ èèyàn sọ pé a ah, ó ṣe ó ṣe fóun lè ní kọ̀dẹ́mútúlé hayati èyí tó ń ti síwájú yọ̀dá o fọyọ́mọ ìrìnlá yóò ázìbò àdábàwò ahad ọlọ́run níjọ́ yìí níjọ́ yẹn ìyàtá àti ìjàwó èèyàn kò sẹ́nìkan tó fi rú ìjàwó èèyàn rí wọ́lẹ̀ ayò sí kó wọ́n tọ́kọ̀ ohun àhàdẹ̀ ọlọ́wọ́n bá ní bá ṣe dé àwọn èèyàn tàbá fẹ́ jẹ wọ́n yà ọ̀sẹ́nìkan tó dé rúẹ̀rí ọ̀dàtàgbà dé àwọn èèyàn àwọn màláíkà gìláàzó ṣìdá àyà wọ́n fẹ́ wàkúdú wọn náà tó wọlé ìjàrá ọlọ́wọ́n ní ẹ̀yẹ èèyàn àwọn màláíkà kan bẹ ọlọ́wọ́n dá torí àánú gilaadun shidad àyà wọn fẹ̀ wọ́n ní paláyà wọ́n burú ọlọ́run ló dá wọn pẹ̀lú búburú láyà súná lọ àmàrà ohun àwọn èyí ò ní wẹ̀yì tọ́lọ̀ bá ti pàṣẹ ẹmú ẹmú náà wọ̀yẹ̀ fàálù ní a máa yóò márùn àti ọlọ́run làwọn mọ́nu létí ṣé ibo ni ká jù sí ọlọ́run ni jù sí bí wọn ò ní wojú ẹ̀ dípò tí wọ́n sànú ẹ̀ níjọ́ta wí wọ́n yá hamilu malaika ọlọ́run bá ní wàyàmílù àríṣà rọ̀bíkà fáwọ́kọ́ òmùyáwó máyídé ìsàmáníyà ọlọ́wọ́ wa ní kí àwọn màláìkà mẹ́jọ wípé kí wọ́n lọ lè gbé àlára sí wa àwọn àbọ̀n tẹ̀síri kan wọ́n ní sàmáníyà tó sòfò àwọn màláìkà tí wá tó láì láì wá jẹ́ mẹ́jọ àwọn tí wọ́n tó ó jẹ́ láì wọ́n wá gbé àlára sí lọ́wọ́ sẹ́rí gbogbo tí wọ́n sọ yẹn ó ti kọjá ọpọlọ tiwa kákàgbà pé bí ó ṣe rí náà ọlọ́wọ́n bá ní wáyé àmìlò àríṣàrọ̀ bí kàfà ọkọ̀ yàwó máa yìí ń sàmàníyà wọ́n wá gbé àlára sí wọ́n gbé sókè wọn òkè tání òkè wọn òkè àwọn èèyàn àbá gbogbo èèyàn tí ó wọ̀n bẹ́ẹ̀ ọlọ́wọ́n wá sa àwọn èèyàn bọ́sábẹ́ ìbòjì mi ìwọ náà bọ́sábẹ́ ìbòjì mi ìwọ náà bọ́sábẹ́ ìbòjì mi ìwọ náà bọ́sábẹ́ ìbòjì mi jama anábi sàbọ̀átùn anábi láwọn méje kan bẹ yuzilluhumullahu bi zillihi yawma la zilla illa zilluhu ọlọ́wọ́ bá aláwọ̀ fi wọ́n sábẹ́ ìbòjì ìjọ́ tí ò ní sí ìbòjì kankan lẹ́yìn ìbòjì ọlọ́dìkan tọ́ àwọn méje yìí àwọn méjèèjì ọlọ́mọsájáwá náà wà náà wọ̀lá ìtọba fẹ́ wà nínú wa ó ṣe sùúrù tọba fẹ́ wà nínú wa ó ṣe farada ọmọ sàdúà ọwà mójútó ìwà rẹ̀ alákọ̀ọ́kọ́ náà àwọn méjì náà imamun adil imamun adil òun náà ni olórí ìlú tí ń ṣe dọ́gbadọ́gba fáwọn aráàlú sẹ́mọ̀ pé olórí ìlú jọba ṣe dọ́gbadọ́gba kò ní sinmi kò sì ní sùn kò ní gbádùn ayé ìgbẹ́ kò ní gbádùn yóò kà máa sáàkù wà ní òní mítìn ọ̀la mítìn abẹ́lẹ̀wò pírójẹ́tì báyìí bí báyìí wọ́n náà ti tún parí ìdán báyìí alọ́ síbítù alọ́ bí ẹ̀wọ̀n abẹ́ẹ̀ṣe mítìn àmọ́ tó bá yẹ lè kúrò nílé ayé tó bá ń bọ́ sí adìdìdì máa ṣàrẹ̀ ọlọ́run ó fà wọn yọ pé gbogbo ẹ̀yin ayé mọ́tòlù húdà alhukamu salihin gbogbo ẹ̀yin tá a kó àwọn èèyàn sí lábẹ́ ẹ̀ẹ́dẹ́bí ọpa wọn ẹ̀ẹ́dára ó ní wọn arísìkí mi tí mo kó sérí ilẹ̀ ẹ̀pin déédé ẹ ti sàánú wọn lẹ́ni òrùn nípa yín ẹ sá gbogbo àwọn ọba gbogbo àwọn president gbogbo àwọn hukamu gbogbo àwọn adarí àwọn àbá ni wọ́n láwọn ìmọ̀ mọ́sálásí náà wà mẹ́ ìmọ̀ mọ́sálásí tí máa ń sùn tí ń harun kọ̀ mọ́ṣẹ́ rẹ̀ ń sẹ́ wọ́n ní ìmọ̀ mọ́sálásí wọ́n ní padà wọ́n sùn ìmọ̀ mọ́ sùn àwọn máa sùn àmọ́kò ní pọ̀ nígbà tí ìwé sọlọ wọ́n wá jí ọlágun mọ́kànlá òru bàbá àmọ́ mo ti délẹ̀ o ọ̀kan lọ́wọ́ ń ta ìwárapọ̀ ti gbé o fifty thousand wọn ní wọn ká mú wá ní general hospital òun náà ó kó five thousand jáde lọ́ba máa pè àwọn èèyàn lóhùn ìmáàmù ọjọ́ ìmáàmù oṣù fẹ́ lọ́lẹ̀ sinmi jọ́ àlìkèyàmà ọwọ́ ń sàbòsí owó ṣe dédé òǹkówó òlú jẹ òǹkówó òlú jẹ ọwọ́ ara ac sí gbogbo bí o gbé ibi ò ti wẹ̀ ac wà mẹ́ nínú ilé rẹ̀ ac wà mẹ́ nínú ká ọ́fíìsì ọwọ́ abẹ́ lọ́lẹ̀ wà ní ọ̀rùn jọ́ àlìkèyàmà yóò dákó tún rò gbogbo ẹni tẹ́ ń darí wa ní gbogbo àgbáláyé àti gbogbo ẹ̀yin tí ọlọ́wọ́n bá pè ní aṣíwájú ládùúgbò kọ̀ọ̀kan gbogbo ẹ̀lọ́wọ́n bá ti ṣaṣíwájú tọ́wọ́n fún òfin sinmi lọ́rùn lábẹ́ ìbòjì ọlọ́run yọmọ̀ ṣe déédéé gbogbo náà ní kẹ́ẹ̀pẹ́ fún wa ẹ̀pìn kó ṣe déédéé o gbogbo ẹ̀yin àyí mà tẹ́ ń darí mọ́sálásí ẹ̀tọ́ àwọn èèyàn lérí ìbẹ̀rù ọlọ́run àti lérí ìgbàgbọ́nú ọlọ́run lẹ́yìn náà ẹ̀tọ́ àwọn èèyàn lérí ìwà dáadáa ẹ̀tọ́ àwọn èèyàn lérí sùúrù àti faradà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó wà lábẹ́ bòjínà ìjọ́nà tó rùn nípa pọ́lọ́mọ́sàfà wà náà sínú wọn ọ̀ṣáàbù náà ṣàfi ìbádẹ́tì láì ọ̀dọ́ ọ̀dọ́ tó kò ní bá wọn lọ patí kò ní bá wọn sògún kò ní bá wọn sẹkánífà kò ní bá wọn dáná kò ní bá wọn ta tẹ́tẹ́ kò ní síbi wọ́n ti ń gbowó èlé kò ní síbi wọ́n ti ń bàtà àwọn èèyàn jẹ́ náṣà àfi ìbádàtìlá òun kà bàlágà sí mọ́sálásì <laughs> Allahu akbar ọ bàlágà sí bí kọ́kọ́ kan máa pé ìjò ní lẹ́kṣọ́ ìbò láti ṣe lẹ́kṣọ́ ìbò làdáwà ibi láti kó tẹ́ǹtì bóun ṣe wà ọ̀rọ̀ ẹ̀sìn ni zaz kí ni ìdúmọ̀ eléyìí nínú ẹ̀sìn yọ́mọ béèrè béèrè lẹ́mẹ̀wá lọ́dọ̀ àwọn afẹ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn olùmọ̀ yọ́mọ lọlé kéwú yọ́mọ lọ hálíkọ̀ yọ́mọ gbàwẹ̀ monday thursday yọ́mọ gbàwẹ̀ thirteen fourteen fifteen láàrin oṣù yọ́mọ gba àwọn àwẹ̀ gàràfà àwọn àwẹ̀ súnà yóò ti dé mọ́sálásí kan tó ṣe kọ́ ọmọ òun náà tún káyìn kúrò mọ́sálásí ṣáàbùn

òtún wá túbá láti jọ yìí ọ̀dọ́ etí rẹ̀ kílẹ̀ kò fi gbọ́gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹnu rẹ̀ sáà kò ní sọ̀sọ̀ kó sọ egun bẹ̀rẹ̀ rẹ̀ kò ní ṣe sìnà ọ̀dọ́ bẹ́ẹ̀ bá ti dé àyè bàlá àlùbọ́lóògùn gbogbo agbúrú ayé náà wáyàn káàkiri lọ fi jẹ́ pé fọ́ọ̀ bá ti rí ọmọ rẹ̀ tẹ̀ lásìkò tó bàlágà tọ́ba ilé sún díẹ̀ ọ̀dẹ̀jà gbogbo ẹ̀mí tẹ́bàgbọ́ tó ní wọ́n ń dáná bì kan wọ́n pariwo bì kan tẹ́bà débẹ̀ àwọn ọlẹ́bàá bẹ̀ àwọn ọ̀dọ́ àwọn wọn làwọn politician lò àwọn ọ̀dọ́ àwọn tí wọ́n ń gbé ẹ̀yọ̀ tí wọ́n ń gbé egúngún tí wọ́n ń sọdún òkè Ìbàdàn àwọn ọ̀dọ́ lọ́pọ̀ jù mẹ́ àwọn tó mọ́ wọn lẹ́gbàá àwọn ọ̀dọ́ lọ́pọ̀ jù mẹ́ sàgbàlagbà àgbàlagbà lè dá ìkú sórí wákàtí méjì orí gbé orí ó ṣe kí ni orí ó gbé ọ̀dọ́ lọ́wọ́ mẹ́ wọ́n mọ̀ nálẹ́gbà ẹmọ́jà fásitì ọ̀dọ́ wa ṣeré wọn wọ́n ní àsìkò lásìkò ọ̀dọ́ láti 15 years di 40 years tó bá ti lé 41 42 yọ́dà kọ́kọ́ dísàlì kìyàmù kò túbá kò ṣe kíni jama kò túbá wà máa ń tábà tábà láwọ̀ àlè ẹni bá sì túbá ọlọ́wọ́n gbà sí túbá rẹ̀ nígbà tí ó sẹ̀rí náà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀dọ́ yìí òun dàgbà sínú ìbáàdà ṣòkòtò rẹ̀ ó dúró mi tẹ́rẹ kó dúró yọ ń darun gbẹ̀ sí ọbádìgbọ́ ọlọ́run sọ ànábì sọ òun lò lọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí lọ́lọ́run fi ké ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá lè ní fún ọmọ yìí rẹ̀ yóò ní yunifásitì mo ní kọ́ lọ ẹni kò lè dàfà o bí ọ̀bá ti wá dàfà kí ni ọ̀jẹ́ olórí ibú ni ọ̀jẹ́ ọbẹ̀ nígbè láàfà ni ìdẹ́wọ̀n yàtọ̀ nínú ìbádìí ulama àwọn àwọn àfà àwọn náà làwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run nígbà bá sì bẹ̀rù ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ ó tò ìwọ gan ọmọ òde tọ́jú ẹ lọ́jọ́ alẹ́ àfikọ́ bẹ̀rù ọlọ́ ọmọ àfà dé yunifásitì ìmúgbó ọmọ bàbá kápẹ́ntà àbí bàbá wẹ́dà ó darí láti yunifásitì ó gbé jàlùbáàbù dé ó gbé súnà dé bàbá wọn bínú ni wọ́n bínú èyí tẹ́ ń ṣe àwọn ọgbọ́n àwọn òríwẹ̀ lọ́dọ̀ àwọn afáwà táwọn afáà yìí lọ́dọ̀ sí wa gbogbo àwọn ọ̀dọ́ tàbámọ̀kọ́ afẹ́ wà lábẹ́ bojí ẹ̀jẹ̀ arọ́jú ìwà ọmọ àta ẹwọ̀lọpọ̀ àwọn brothers lane wọ́n sì practice ọmọ àta nínú sunna nínú sàlàfíà àṣà àṣà hánà àṣà tẹ́lẹ̀ mọ̀ pé ilé yìí ò ní ọmọlúwàbí la tààlàmù súnà sẹ́ni súnà yìí wọ́n èké lásán wọ́n máa ń kọ́ wọ́n èké máa ń kọ́ṣẹ́ jalisul ulama arbaniyin ẹ jókòó táwọn àlùfáà tí wọ́n kéwú tí wọ́n gbọ́n tí wọ́n ń kéye tí wọ́n sì ṣetán láti máa lò pẹ̀lú ìkìláàsì ìkìláàsì ò sí nínú iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ kálukó lọ lè bá rẹ̀ sọ̀rọ̀ nínú kọ̀rọ̀ yàrá ìpé tí ń ṣe yìí ṣe é ṣe nítorí personal interest ni àbí ṣe nítorí Allah tó bá torí Allah ànábì lówó kọ́ sí nítorí wọ́n ṣe gẹ́lẹ̀ yẹn wá wá ti ṣìwá lérí ẹ̀ ipé gbàgbà níbi fẹ́ sàlàyé fáwọn kèfèrí àbáwọn tọ́rọ òdí yẹnu Islam bá níbi ṣe gbé kalẹ̀ ló gbé kalẹ̀ wọ́n mẹ́rin wá lérí ẹ̀ tó bá lérí ẹ̀ fàmọ́rì nígbà àwọn ọmọ ilé ń dálẹ̀ láàrin àwọn àfẹ́ǹsì nísì ní ìrò pé wọ́n ronú pàwọ́ dìde wájú ọlọ́ ẹ̀dẹ́kùn torí tọ́lọ́wọ́ bá wa jẹ́ igi wọ́rọ́kọ́ tí ń dẹ̀sìn rú bá igi wọ́rọ́kọ́ ó tí nínú ná ah, ibi yóò ní jẹ́ kí gbé jiná o gbìyànjú rẹ̀ kó tó di pé èèyàn yọ pátápátá yóò níbi téèyàn bá ṣe lé alkhata alkhata àti ṣe àti wí àti sọ tọ̀bí àtòlùbáṣà àdámọ́ ọmọ èèyàn ni tọ́ọ̀ bá fi làákà ìpàkíyèsí ìwọ́n náà ó sì máa ṣe mistake látara tó ń pàkíyèsí àwa ni olóòfófó àti wá dámẹ̀bọ ọ̀pọ̀lọpọ̀ ti wá di ashabul ghiba wan namima wal fuhsh wal fuhsh ọ̀rọ̀ burúkú kó máa jáde lẹ́nu mùsùlùmí ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi ò lè sọ fún káfíìrì yóò sì sọ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó ní kátà èyí tí wọ́n náà ṣe kátà òní nasina usul a ti gbàgbé ìpìlẹ̀ tó kó apapọ̀ jama al'aqida wa jama tawhid tàwíìdì ló kó wa papọ̀ gbogbo wa pátá tẹ́nìkan bá ti jáde ní tàwíìdì yẹn kò sínú ọmọ ìyá wa mọ́ àmọ́ wá ṣe dáadáa tá ànábì ní ká máa ṣe dáadáa sí kèfèrí àmọ́ ṣe ń sì bó ṣe jáde náà bó ṣe jáde náà bọ́ bá rẹ̀ wá oyé alọ̀lẹ̀bá bọ́ bá ràn wá lọ́wọ́ tọ́ bá rí àwa náà agbègbè lọ́wọ́ ẹ̀ torí pé tọ́ bá ti dọ̀rọ̀ ìbálò láàrin àwa nébọ̀ṣẹ́ra wa àní ronú ẹ̀sìn mọ́ ànábì lọ́lẹ̀ kí ẹni tí ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ ọmọ bàbá Yahudi tọ́rẹ̀ ṣé wọ́n jọ pàdé mọ́sálásí ni wọ́n jọ pàdé mọ́sálásí náà alùgbòlù wà tẹ̀ṣẹ́dùn mọ́rìfọ̀dọ́rẹ̀ fi hàdà tí aṣẹ́jù aṣẹ́jù aṣẹ́jù kò sínú ẹ̀sẹ̀ tàbí ìjẹma ìbádà ara ìbádà ni al'amuru bil ma'ruf wan nahyi 'anil munkar àwọn tàjọ́dọ̀ ẹ má jẹ́ àwọn aburú ran fífi tí ń ṣẹlẹ̀ yìí ìyá aburú náà padà bí ilẹ̀ òun fàlùwò mọ̀ o ẹ̀jẹ̀ akọ̀ ẹni tó bá jẹ́ pé ọba lè fọwọ́ kọ́ mọ́ra mi kò mú kára bá nìkan yìí rú gbìyànjú yìí wọ́n yóò yíwọ́ fún wọn ọ̀sẹ̀ ó lè padà wà ronú kó kú sí anábìrin tó bá ti lágbára àti fọwọ́ kọ́ sáà nìyí mọ́dákẹ́ sọ̀rọ̀ nǹkan bá yọ̀dá bọ́ọ̀bá tó wá lè sọ ọ̀bẹ̀kọ́ níbi yìí kórìíra rẹ̀ gbé ìtọ́sẹ̀lẹ̀ yẹn mo kórìíra inú ẹ̀mí àmá a lè sọ gẹ́gẹ́ bí ipò tá a wà lẹ́nu ẹ wà lè bá àwọn tí wọ́n lè sọ torí wọ́n tó lè sọ yìí ọ wà lè bá àwọn tán lè ṣe kíní tí wọ́n lè sọ bàbá fẹ́ sọ bó láti sọ ó dọ̀rọ̀ yìí láti ẹbí lọ́rọ̀ bí ká bí kíní jẹ́ wọ́n filhitma ọpọlọ wisdom ọgbọ́n tí nǹkan fi ní bàjẹ́ ọmọ yóò tẹ̀lé hikimata fàfọ̀dé ó ti yà khayran katira ọlọ́wọ́n bá ní ìtàlá ti fún ní hikima àti ìtàlọ́ rẹ̀ sọ́pọ̀ ọlọ́wọ́n bẹ̀lú mi ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ọ̀dọ́ ẹ̀dẹ́kùn àwọn alátúnsún náà ṣe àwọn aláàpàbídà rẹ̀ àwọn aláàpàẹ̀bọ̀ rẹ̀ lérí ilẹ̀ ẹ má jẹ́ adákẹ́ lérí ẹbọ ẹ má jẹ́ adákẹ́ lérí bídíà ẹ má jẹ́ adákẹ́ lérí àwọn ẹ̀ṣẹ̀ tó lè pàlú mọ̀rún ara ẹ̀ṣẹ̀ tó lè pàlú mọ̀rún òun náà ni protest ó sì ti pa àwọn àlùmọ̀ kan tá a Iraq wà aina Libya ọ̀rẹ́ wa kan darí Libya nínú àwọn ọmọ àdúgbò wa ó ní sars ó ní Libya ti dàrú ó ní àdánwò ti dé ó ní gbogbo ọmọ ìlú ń gbé bàárẹ̀ ni ibi ogun bá ti bá wọn náà wọ́n ti yìnbọn iṣẹ́ lọ́wọ́ lọ ó ti sá padà wálé ìrákì kọjá àwọn ṣe àti gbàbẹ̀ súnní ni Saddam nígbà wọn jáde lé lérí kí ló padà gbẹ̀yìn kí ló padà gbẹ̀yìn jama ṣe àpadà gbàjọba ṣe yìí tí wọ́n ṣe yẹn orí ló mú wá fúlù nàbá burú ayé na sóríyà أين سوريا إخوانا المسلمين يا إخوانا المسلمين أين سوريا súríà ti parẹ́ ìjọba ò sí kankan mẹ́rán gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ti wọ́n ti hangi láwọn ìlú káàkiri káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn rìpọ́ọ̀tù tí ọmọ bàyánú jẹ́ àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí ebi pa wọ́n débi pé ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe ṣìdá láwọn rìpọ́ọ̀tù burúkú tẹ̀yàn gbọ́dọ̀ ojoojúmọ́ táàbá ti yọ alùkòròdù alàlùkàm àwọn shabab táàbá ti yọ kó ní ròrí wa alùkòròdù bil qawl àwọn alùkòròdù bil amal ìtara ẹ̀sìn ọ̀tọ̀ oyé làákàyè táà máa fi ń tara ẹ̀sìn ọ̀tọ̀ ẹ má jẹ́ àdàkan rú ọ bọ́ dàrú kálukú náà ló kọ nínú fáìlì ẹ bá ti ẹni bá dàkan rú ní wà lábẹ́ bòjì ọlọ́run kọ́lọ́mọ́jà wà náà wọn aleikum bilwahda alwahda ọ̀dọ́wọ́ wa kábára wa sípọ̀ lérí dáadáa gbogbo àwa tá a bá ń pàkíyèsí kápẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kápẹ́ lọ́nà tẹ́ni tá ń pè ó fi gbọ́n tà lọ gbogbo àwa tó ń pè sákíyèsí káwa náà gbìyànjú kádàkùn torí tọ́lọ́wọ́n bàálà káyẹ tí wọ́n sọ̀wọ́ ká reality kí ní lérílẹ̀ ayé nítorí pé ẹ̀sìn yìí àwọn ká ní ọlọ́wọ́n bá ló ní o ẹ̀ṣọ́bá ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀dàkùn ẹ̀lẹ́ fọtílẹ̀ ẹ má mutí mọ́ o kẹ́lẹ́ bá wà lábẹ́ bòjì ẹ má ṣe sìnámá má pa àwọn obìnrin fẹ́ràn rẹ kọ̀sẹ́ tó bìnrin ni kọ́lẹ̀ ló fi fẹ́ ẹ̀rọ àwọn brọ́dà tẹ́mi wò èmi ó ti wo kókó mẹ́rin ọ̀ságbára ìwádìí ọ̀ságbára fún ọlọ́wọ́ kókó dà àtìkú tọ́ tí ọba ti ságbára ọkàn jẹgbà torí ọlọ́run fi agbára dé pàlẹ̀ yásítà àfihàn láyẹ̀ ìdí nínú nìkan ha àtàyùkù níyàwó ọmọlọ́run fọ́lẹ̀ ọlọ́run bá ní ẹrọ́jú ẹ̀yìn tẹ́fẹ́fẹ́yàwó abẹ́fẹ́fẹ́sí títí tí ń fi mú ọláwá fún yín títí ni ó tọ́lọ̀ bá ti dé ẹmọ́ ti kíní ẹmọ́ ṣe o anábì ní mọ̀lẹ́sọ̀tọ́ àwọn ẹkùn lè bá àfọ́lẹ́yẹ dazọ́wọ́jì ẹni bá lágbára nínú yìí kọ́ fẹ́yàwó pọ́yá lákọ̀ọ́kọ́ abẹ́lẹ̀ kejì ẹni tí ó bá lágbára anábì ní fáwọn alébi sọ́wọ́ kọ́ máa gbà wẹ̀ kọ́ máa yìí máa o àwọn sọ ábà tó ní mọ́nìjì wà lẹ́ni anábì ń sọ fún pé kọ́ máa yìí máa ọwọ́ yapa anábì fàlìyàtà lẹ́sìn yóò hálì fún ní amúrí àǹtò sí ìbọn fitna ẹni bá yapa Muhammad gbogbo tó yẹ bá sọ àti bọ̀tá rẹ̀ fìtínà yapa súnà o kádìsì yẹn kó kéré kọ́mọ́ ju ọ̀rọ̀ mẹ́ta lọ báyìí tó bá jádìsì Muhammad má yapa yẹ o má yapa yẹ o kò ṣe sùúrù o ilé ayé fásitì kò díẹ̀ ni o ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tó wọ́n wà lábẹ́ bojí wọ́lọ́dúnú kọ́lébùhùn mọ̀álẹ́kùn fil masajid gbogbo àwọn èèyàn tó jẹ́ pé ọkàn wọn adàyẹ́gbàta so kọ́ sínú mọ́sálásí ni wọn ò ní gbádùn àfitán mọ́sálásí ibi ọkàn mi ò sí lè ọkàn mi wà mọ́sálásí lójoojúmọ́ ní wọ́n bèèrè àwọn ọmọ pé bọ́ọ̀ ni tí wọ́n ti pèrún bọ́ọ̀lá mọ́sálásí wà farabalẹ̀ oníọkàn débẹ̀ oníọkàn yìí kó mẹ́rẹ̀ àdébí láwọn náà wọ́n wà lábẹ́ ìbòjì jọ náà gbogbo àwọn innama ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhir ọlọ́run láwọn tí wọ́n mọ̀ lọ mọ́sálásí àwọn tán nígbàgbọ́ ní ọlọ́run àtijọ́ àlìkìyàmọ̀ àmọ́ kí kí mọ́ṣáláṣí ọmọ kóyàn ní òròjú tí wọ́n bá pèrún ọdá kéèyàn ọgbẹ́ lọ́wọ́ bá ní kọ̀rọ̀ ipe ọlọ́wọ́ mọ́sẹ̀ mi lọ́ta rẹ̀ mọ́jẹ̀ wà ní òrùn jọ́lì kìyàmà wọ́n ní Allahu akbar Allahu akbar ọwá pòṣe sínú ẹlòmí pòṣe sínú ẹlòmí pòṣe jáde ipe ooo ibà lọ kan lẹ́ẹ̀kan ọlọ́wọ́ pọ́sẹ̀ alólórí ikú tọ́ọ̀ bá wà níwájú ọlọ́run wọ́n ti ta lọ́fẹ́ lọ ìdùnnú bọ̀ wà ń bẹ̀ ìdùnnú tọ̀ wà ń bẹ̀ ọ́ eré ìrún ló ti bẹ̀ lọ́nkọ́ mọ́ bàjẹ́ eré ìrún ìbànújẹ́ tọ̀ wà ń bẹ̀ ọ́ tó fi ń lọ́tìkọ̀tìkọ̀ yẹn eré ìrún ló ti bẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ ọmọ oko èmi ò rí bí dájú àti ń gbà tó tó eré ìrún akọ̀rọ̀bù máa yàkó abudu ila rabbi wa huwa sajid adébí nígbà tẹ súnmọ́ lọ́wọ́ bá ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kan lọ́wọ́ ẹ̀ nígbà tẹ bá fi rí kalẹ̀ ọjà tí mo fẹ́ gbà ti ha o ṣàánú mi o ọ sọ rí kẹ́lẹ́kẹ́lẹ́ mọ́ sọ Yorùbá jáde o ẹ̀hẹ̀ kọmọ́dé àwọn afi Yorùbá kí ni o ọlọ́wọ́n bá àbúti bínú jáde ọlọ́wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àti ọba ti dé wọ́n sábà mi yọ nínú torí ti báyìí kún sí wàhálà obìnrin tó bá jáde láyé tọkọ rẹ̀ ń bínú sí lọ́wọ́ àdẹ́bìnrin kò ní wà jẹ́nà gbogbo bùkátà lọ́mọ kó síwájú ọlọ́ ọmọ sọ fọ́lọ́ ẹni tẹ́gbẹ̀rẹ̀ wà mọ́sílásí gbogbo ìgbà yìí ànábì sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run fà wọ́n pé àwọn ará mọ́sálásí ni ẹ̀yà ẹmọ bọ̀ ànábì lọ́lọ́run fà wọ́n sábẹ̀ bójí warajulani tahabba fillah ijtama alayhi wa tafaraqa alayhi àtàwọn ọkùnrin méjì kan tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí tọlọ́hun kò sì ní nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ àwọn kàdáhùn kàdáhùn pọ̀ mùnàfikún fìlàmẹ́lì yọ́ máa ṣe ìgbàtẹ̀ fẹ́ràn ara yín ẹ̀sìn fẹ́ràn ara yín gbogbo ọ̀rẹ́ tọ́jẹ́ pé wọ́n fẹ́ràn ara wọn nítorí pé wọ́n jẹ jẹ́ muslim àwọn méjèèjì yìí wọ́n pàdé lérí ìfẹ́ ọlọ́run wọ́n sì tún kò láyé lérí ìfẹ́ ọlọ́run tó bá dijọ́ àlìkèyàmọ̀ àwọn méjèèjì ọlọ́wọ́n bá àlá yọ́ sọ àwọn láàrin èrò wípé ẹlẹ́ bó sábẹ́ bòjì ṣe láwọn méjèèjì tó wà lábẹ́ bòjì yìí wọ́n fẹ́ra ara wọn púpọ̀ wọ́n mọ̀ para wọn lẹ́sẹ̀ wọ́n mọ̀ bora wọn láti rí wọ́n mọ̀ sí dáadáa síra wọn. wọ́n jùlọ ń dà á tu ìmọ̀ra àtún dáàtú mọ́ ṣubin wọ̀ jamal fàkọ́lẹ̀ ìní àkáfùlá nínú àwọn tọ́lọ́ opportunity sì ná ànábì arákùnrin kan tí obìnrin pè obìnrin yẹn lówó lọ́wọ́ ó sì nípò ọwá ní kọ́ wá bá wọn ṣe sìnà fàkọ́ọ̀lá ìní àkáfùlá arákùnrin yẹn wá ní ah, ẹ̀rọ ọlọ́run bà mí kò sì ṣe ìtumọ̀ ni pé opportunity sì náà ti sílẹ̀ rẹpẹtẹ kọ́dà provider school táwọn obìnrin ń opportunity sì náà ti sílẹ̀ kọlọ lè sọ ara rẹ̀ má bá obìnrin olóbìnrin jòkó lọ́fíìsì o kọ mọ́ bá wà ní òrùn kọ mọ́ bá wà ní òrùn jọ́lẹ̀kẹ́ àwọn ìtumọ̀ ni pé tí wọ́n bá ní àwọn tí wọ́n fẹ́ràn ara wọn torí tọ́lọ́wọ́n bá wọ́n wà lábẹ́ ìbòjì àwọn tí wọ́n fẹ́ràn ara wọn ni wọ́n wà nínú òrùn tí wọ́n bá ní ẹni tó rọ opportunity ìsìnà tí ò ṣe ipò ọlọ́wọ́n fi sínú ìbòjì àwọn ojú wà lórùn àwọn tí wọ́n ṣe sìnà ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa ọwá lóhun bẹ̀rù ọlọ́run ipò wà owó wà yóò bá lẹ́sìkọ̀ tán arábìnrin ó tún náwó fún yóò tún wá fi sínú oko ńlá kan nílùú àbí kọ́ ràn lọ́lé ìbò àbí kó gbówó ńlá kan fún kó fi ṣòwò àbí fún ní apọ́tímẹ́ǹtì ibi àwọn obìnrin bẹ́ẹ̀ ti wà látàrí ìjọun tí wọ́n fowó ribiribi tá fi ń ṣe ṣìnà pọ̀lọpọ̀ ọwọ́ rọjú ọrọjú owó ti wà ńlẹ̀ ipò ti wà ńlẹ̀ ẹ̀rù ọba àmọ́ wá bẹ̀rù ọlọ́run ọlọ́wọ́ fà wọn yọ tó gbogbo ẹ̀yin tẹ́ ẹlọ́pọ̀ tó ti ṣìnà táyé ṣìnà sílẹ̀ fún yín tẹ̀sí ẹbọ́ sínú bòdì èmi ọlọ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá fà wọ́nà sínú bòdì náà sẹ́mọ̀ pé gbogbo iṣẹ́ ìbòjì yìí kọ̀rọ̀ gbogbo táǹkà látàrọ̀ nínú ẹ̀wọ̀ rọ́jù ló tà sọ́dà kan bí sọ́dà kan ti ń fa àfà àtàlà àtàlà mùsùlùmá ló má tó wọ́n sì fẹ́ tọrẹ kò ní túnyẹ̀ láti rí tó tọrẹ fún tó bá fẹ́ bọ̀yàn lówó níbi ọwọ́ òsì rẹ̀ tó súnmọ́wọ́ ọ̀tún dé ọwọ́ òsì ò ní màpọ̀wọ́ ọ̀tún ti sára sẹ́mọ̀ pé tó bá fẹ́ fún yín ní nǹkan ẹgbà sẹ́mọ̀ pé ọwọ́ òsì sí kíni ó ti mà ọwọ́ òsì ò ní mà ṣègáyà tẹ̀lé bàlẹ́ta ìtumọ̀ ní pé ọwọ́ tó súnmọ́ ra wọn gan kò ní mà pé ọwọ́ kejì ti tọrẹ ọwọ́ òsì nílẹ́gbẹ̀ẹ́ mi yìí Eh, mo wá fẹ́ tọrẹ ẹ̀kọ́ owó sì ní àbí tí má ṣe báyìí yóò rí tí má ṣe báyìí owó sì yóò rí mo wá ṣe báyìí la ilaha illa títí tọwọ́ sòrò sí kíní tí ò fi rí nígbà náà bí sọ ni pé ọgbà tó wá fẹ́ tọrẹ gbìyànjú kọ́ máa tọrẹ ní kọ̀kọ̀ láàrin wa àtẹni tó fẹ́ tọrẹ fún gbogbo atọrẹ kọ̀kọ̀ abòyàn láti rí kọ̀kọ̀ ọlọ́run fà wọ́n jáde jọ́ àlùkìyàmà ẹkú nínú òrùn ẹ bọ́ sínú ibòjì ọlọ́run àmọ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ wa síbẹ̀ lárí àyífẹ́ náwó àfi tó bá jẹ́ pé àwọn èèyàn wà ń bẹ̀ àbí táwọn èèyàn bá mà kọ́dà ìmáàmù kìí ṣe túláàsì kí ìmáàmù ọmọ kó mú wá mọ́sálásì kìí ṣe túláàsì ní kí ìsútàṣì ọmọ pé wọ́n ló kó ṣàwá gbogbo àwọn ibi tá fẹ́ náwó sí nínú ẹ̀sìn wá rẹpẹtẹ àwọn opó bẹ́ńlẹ̀ tí yà ń jẹ rẹpẹtẹ àwọn ọmọ òrukàn bẹ́ńlẹ̀ tí bí ń pa àwọn less privilege wà nílẹ̀ ọkọ rẹ̀ òkú àmọ́ ìgbésí ayé opó mi gan ó sàn ju tòun lọ lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ nítorí ká fowó sínú jàmá ká máa fowó nu omi kúrò lójú àwọn èèyàn àmọ́ tá a bá fẹ́ ká wà nínú bòjì ká gbìyànjú ká máa bọ̀ àwọn èèyàn láti rí kọ̀kọ̀ ká sì máa náwó kọ̀kọ̀ fáwọn èèyàn kọ́lọ́mọ́sàfà wà náà sínú wọn níparí ẹlẹ́ẹ̀keje wàrọ́jùlù dákàrọ̀ tó jẹ́ pé alázikiri ni mímọ̀ ní zikiru láà mímọ̀ dárúkọ ọlọ́run ní kọ̀kọ̀ láàrin wa tọ́lọ́run lóru gànjọ́ àbọ́sàn náà ni ọ́sà wà ń bè kẹtẹ́ nìkankan orí yán kó subhanallah bihamdi la ilaha illallah la ilaha illallah la àbọ́kà ọmọ bú súfí ni súfí òun sí la òun ní ládá ìwọ tó ní ládà wo ṣe ṣọ̀gbọ́n àṣítánì kan náà ní ìdálẹ́ méjì ìjọ wáyé lóru lágbo ọ̀ka ọkàn dùkúlẹ̀ ọkàn mọ́ ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah astaghfirullah wa atubu ilayh allahumma ṣubúhù kudus rọ́bùl mọ́láríkà kò sí alùkùrá nìkan ká ojú ìwé mẹ́wàá mẹ́ẹ̀dógún ẹ̀yọ́ maya láhàúdà wàdá kúwọ́ta ìlà láhàúdà wàdá kúwọ́ta gbogbo àwọn wọlé ọlọ́run ìdákẹ́ adébí wá ní nínú àwọn tọ́lọ̀ wọn fàyọ níjọ àlùkìyàmá kó nínú ọ̀rùn bọ́ sínú bòjì làwọn tọ́jẹ́ pé ó jòkólẹ̀ nínú kọ̀rọ̀ ó sì ń dárúkọ ọlọ́run omi sì ń bọ́ lójú ẹ̀ tómi omi ò ní bó lójú náà tí wọ́n ṣe síkìrì àfikọ́jẹ́ pé wọ́n tọ̀hún ti ronú pọ̀ ọlọ́run àfikọ́jẹ́ pé àánú ọlọ́run bá kan ti sọ̀kalẹ̀ lérè omi wá bọ́ ọlọ́run aláwọ̀ ní gbogbo ẹ̀yin tó mi máa ń bọ́ lójú yín kọ̀rọ̀ tẹ́ máa ń darúkọ mi láàrin èmi àti yín ọyẹ bọ́dà ẹbọ́dà ẹbọ́dà ọyẹ ẹwà lábẹ́ bòjì gbogbo tí wọ́n kalẹ̀ ìwé lọ́rọ̀run lẹ́jọ tí wọ́n tó ti sùn lọ tó ń lò lórí